إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba allah àtọrọ asalatu fún anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam insha allah a tún ma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú alkùrán karim látinú suratul mu'minun أعوذ بالله من الشيطان الرجيم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 ọlọ́wọ́ba subhanahu wa ta'ala oníkọ̀dá aflahal mu'minun ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní àwọn tí wọ́n jẹ́ almu'minun àwọn olùgbàgbọ́ wọ́n ti jèrè ní ti pàápàá alladina hum fi salatihim khashi'un ọlọ́ni àwọn olùgbàgbọ́ tí mo ń àwọn náà ni àwọn tó ṣe wípé tó bá ń kírun wọn máa kírun pẹ̀lú alkhushur òun náà ni farabalẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn àyà yìí ó fi rìnlẹ̀ fún wa in tí ẹnì kọ̀ọ̀kan wa tí a gbọ́rọ̀ gbìyànjú láti ní gẹ́gẹ́ bí mùsùlùmí ká gbìyànjú láti máa bẹnu àwọn almu'minuna àwọn olùgbàgbọ́ òdodo torí pé èèyàn lè gba islam ṣùgbọ́n kó mọ́ jẹ́ múmìní bí ìgbà tí àwọn alárúbáwó kú tánwà bá níbíwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ní kọ́lẹ̀ tí àrọ́bù amánà ọlọ́ni àwọn alárúbáwó kú wọ́n ní àti nígbàgbọ́ àti di mùmìnì kọ́lẹ̀tì làárọ̀bù àmàna kúlẹ̀m tó mínú ọlọ́ni sọ fún wọn pé ẹ̀ tí di mùmìnì o wàlákin kúlù aslamna ẹlẹ́gbà islam torí pé wàlámà yẹtùkúlì ìmánu fi kòrò bíkùn nta ń ṣùgbọ́n ìta ń pè ní mẹ́rin gangan ò tí jòkónú ọkàn wọn lókù jẹ́ wípé agbọ́rọ̀ máa ṣe ìgbìyànjú kí n tán pè ní mẹ́rin lè jòkónú ọkàn ẹni kọ̀ọ̀kan wa anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní al-iman bid'u wa sittuna shu'ba wa riwaya bid'un wa sab'una shu'ba imani tá a bá ní ká máa ka àwọn nǹkan tí ó constitute yẹ àwọn nǹkan tí ó fọ́ọ̀mù ń tàǹpé ní imani a máa ka ìpele ìpele àwọn akẹ́tún tí ó lé ní 60 inú ẹgbà wa mi tó lé ní 70 anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní àláhà èyí tó ga jù nínú àwọn akẹ́tún yìí òun náà ni qawlu la ilaha gbólóhùn la ilaha illallah pé kò sí ọba kan tó ó lẹ́tọ̀ọ́ káṣíjọ́sìn fún illallah àyàfi allah kí lè kó nílẹ̀ lórí àwọn àyàn bákan náà kó nílẹ̀ nínú ọkàn yẹn eléyìí ni tó fi ga jùlọ nínú àwọn akẹ́tún imani wọ́n adúnáha èyí tó kéré jù nínú imani òun náà ni ìmáà tọ́tù àdà àni tọ́ríkì àwọn nǹkan tá a rí pé ó lè ṣe àwọn èèyàn súta tá a bá rí lójú ọ̀nà ká mú kúrò bí kéèyàn máa rìn lọ kó rí gò kó mú kúrò lójú ọ̀nà kó rókúta kó gbé kúrò lójú ọ̀nà gbogbo àwọn nǹkan wọ̀nyí náà tí yẹn bá ń ṣe pẹ̀lú àníyàn kó ń fi sin lọ́wọ́ ni lára ìmáàni ni wọ́n hayá ṣọ́ọ̀bẹ́ túnmílẹ̀ ìmáàni kí ẹjẹ́ ni tó ṣe pé yíó ma ti jó ọlọ́run ọba ara ìmáàni ni nígbà tí yẹn bá ń bẹ ní kọ́rọ̀ tí ó sí yẹn kankan pẹ̀lú ẹ àwọn nǹkan tí ò lè ṣe ń gbangba ta kò ṣe ń kọ́rọ̀ ọtí mímu ni tẹ́tẹ́ títa ni olè jíjà ni irọ́ pípa ni àwọn nǹkan tó ṣe yí pé kò ní fẹ́ kí àwọn èèyàn rí òun tó ń ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ tó bá wà ní kọ́rọ̀ àwọn nǹkan yẹn náà kò ní ṣe eléyìí ara àtijú ọlọ́wọ́n wa ni ṣùgbọ́n tí yorùbá ṣe nǹkan ní gbangba ta tó ṣe pé ó ń ṣe ń kọ́rọ̀ eléyìí ni lára ẹni tìjú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni so ló fi jẹ́ pé alhaya kájẹni tí ó ma tìjú ọlọ́run ọba subhanahu wa ta'ala ká jìnà sí àwọn kankan bó ti ẹ̀ jẹ́ pé ẹ̀mí wá ń fa lọ síbẹ̀ òun wá ṣe ṣùgbọ́n a tìjú ọlọ́run ọba a fi jìnà sáwọn nǹkan wọ̀nyẹn ní gbangba àti ní kọ̀kọ̀ anabi sallallahu alaihi ní minal iman lára iman ní eléyìí náà wá ọlọ́wọ́ ń sọ fún wọn nú ayà yìí ó ní kọ́dà afúláhàl mínúùn àwọn mùmìnì ti jèrè àwọn mùmìnì wọn jèrè bóò náà ṣe ní jèrè òun náà tí èrè wọn tó dálé lórí òun ni pé wọ́n jẹni tó ṣe wípé alẹ́dìnà òmfí àti ìmọ̀ tẹ́bá ń kírun wọn máa kírun pẹ̀lú kòṣòrò kí lá ń pè ní kòṣòrò òun náà ni sukúrú alqalb kí ọkàn kó farabalẹ̀ bákan náà kí gbogbo oríkèéríkè ara kó farabalẹ̀ ẹni tí ó bá ní kòṣùọ́ tó bá ń kírun kò ní máa fi sí máa fi sọ́hùn yóò jẹ́ni tí ó farabalẹ̀ ń bi irun tó ń kí ìfarabalẹ̀ yẹn nǹkan tó wá látinú ọkàn rẹ̀ ní sáìnì wípé ọkàn gangan fún rẹ̀ farabalẹ̀ ni. Fara òun ni ara náà fi farabalẹ̀ torí pé kí ni ìzàkáṣà alkọ́lù tí ọkàn bá páyà tó ṣe wípó farabalẹ̀ káṣà àti jawari àwọn oríkèríkè ara náà farabalẹ̀ so tabára ni tó ń kírun tí ó farabalẹ̀ tó ń wò tó ń wọ̀ òun eléyìí náà ó wá láti inú ọkàn rẹ̀ ni ìlapa tó ń bẹnu ọkàn rẹ̀ ni ló fi jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wá gbọ́dọ̀ gbìyànjú tá a bá ń kírun kárí pé a ní sukúnù kọlù ọkàn wa kó farabalẹ̀ bákan náà kí àwọn oríkèríkè ara wa náà kó farabalẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní iná la'abda layan sọ́rif wọ́n máa kú ti baláhùn mi sọ́lá ti hì ilá tó sùúrù ha ìgbà míì ẹ̀rú ó máa kírun ìrún tó kíyàn tí ọlọ́run bó bá skó ẹ̀ ní yóò fún ní tóṣùrọ̀ha that is ìdá kan ìdá mẹ́sàn one over nine ní tí ó gbà tómùnùha one over eight lẹ́lòmí ó gbà bákan náà tóbùrọ̀ha ó gbà one over seven bákan náà súdùsùha ó gbà one over six bákan náà kúmsùha ó gbà one over five rúbùrà ẹlòmí ó gba one over four sólùsù a ẹlòmí gba one over three nísfù ha ẹlòmí ó gba dajì kí ni gba ìdajì kí ni ó gba one over three kini ni ó gba one over four kini ni ó gba one over nine òun náà ni bó ló ṣe kí irun rẹ̀ ní ní ìbámu pẹ̀lú súnà anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam bá a ṣe ń kírun ó ní ṣe pẹ̀lú bó ni ọkàn wa ṣe rí bákan náà ládàá wa náà yóò máa bẹ ní ìbámu pẹ̀lú bá a bá ṣe rí òun yìí kí sí ló fi jẹ́ pé tá a bá ń kírun ká mọ̀ pé ọlọ́mọba subhanahu wa ta'ala òun ni a fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala òun la fẹ́ képe kátúì láti frí ẹ̀mí ara wa kúrò ní gbogbo àwọn nǹkan tó lè fẹ́ so náà ó ṣòro ṣùgbọ́n bá bá ṣe rí ṣe sí bẹ́ẹ̀ la ṣe rí òrìwà kí sí bẹ́ẹ̀ ni irun ó ṣe gbà ló ṣe gbà sí so ló jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ń sọ tó sábà máa ń ṣẹlẹ̀ ò ní pé ẹni tí ó skọ máàkì tí ó pọ̀ jù kò lẹ́ni tó ṣe pé yóò skọ bí half ṣùgbọ́n tó bá pọ́sùlù kéèyàn kí irun yẹn perfectly tí ó gba gbogbo ẹ̀ tán yányá irú èèyàn bẹ́ẹ̀ wọ́n kọ fún ní pé ó kírun ẹ̀ ní nǹkan tó ṣe pé ó gba gbogbo ẹ̀ tán ṣùgbọ́n tó bá ṣe pé wà ní takọ́sá mi sọ̀lá àti iṣẹ́ ìhun tí nkankan bá dínkù bí irun rẹ̀ ọlọ́run ọgbó ní kí àwọn mọ̀láíkà ǹzúrú ilá sọ̀lá àti abdi alminlahu mi tàtàwọ̀ ẹwu ìhun tí ẹrú mi kí gbogbo orun rẹ̀ ǹjọ́ kí àwọn anáfílà kọ̀ọ̀kan ní tó bá ṣe pé kí àwọn anáfílà wọ́n mú ná àwọn anáfílà yìí tó yẹ pé fatukammal bí tàtàwọ́rùhù wọ́n fi náfílà tó bá kí wọ́n fi pàfẹ́tì tàtàwọ́ ẹ̀ ìyẹn tó bá ṣe pé náfílà gan fúnra ẹ gbádùn so ló jẹ́ pé ẹni tó ṣe pé ńgbà míì tó bá ń kírun ìwọ̀n ọ̀ràn ẹ̀ nìkan náà ló máa máa kí òun yẹn náfílà rárá òun ṣe kè ámúlé bẹ́ẹ̀ ni kò ń ṣe àwọn ẹṣẹ́ àtàtàwọ́ míì náà yóò pe ṣàbáyé àti kírun tó jẹ́ ọ̀ràn yẹn ìrun tó jẹ́ ọ̀ràn yẹn ṣó lè fi ọwọ́ sọ ìyàpò nkì bó ṣe yẹ kó kì so èyí tó pọ̀ jù fọ́pọ̀lọpọ̀ òní kó rí áàfù irun rẹ̀ orí kí èyí tó pọ̀ jù nìyẹn ẹni tí ó rí gbogbo ẹ̀ kí àwọn eléyìí ó ṣọ wọn torí pé shaitan ó ń bẹ pẹ̀lú wa gbogbo ìgbà ni anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ìdánú díẹ̀ bil adhan tó bá di pé wọ́n pèrún wọ́n lẹ̀ ṣaitan ṣaitan ni yóò sádánù láwùdọ̀rọ̀tún tí ó ma sá ní eré tètè ṣùgbọ́n wá ìdá kódíẹ̀l adán tó bá tún di pé wọ́n parí irun pípé adbara yóò tún padà sí sin yẹn yóò padà sí mọ́ṣáláṣí tẹ́tí ń pè irun yẹn ni yóò lẹ́yìn yẹn ni wà ìdá tó wíwá bil adán tó bá ṣe ikú bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́mọ̀ náà yóò tún sádánù tó bá parí ẹ̀ yóò tún padà wá igi yóò wá bá wa bí ta ti ń kírun yẹn yóò máa sọ fún ẹrú ó zùkòrò kádà rántí nǹkan báyìí ó zùkòrò kádà rántí nǹkan báyìí títí títí ọmọ ènìyàn ní fi tó kí ń bi ìrùn mọ́ ṣé ti kí ni àbí rákà mẹ́rin méjì àbí kò ní rántí mọ́ so eléyìí ló mọ́ ń fa ń ta pè ní sùjúdù sáwí ìforíkanlẹ̀ gbàgbé látara wípé èrún táǹkì ṣọ̀tán ó ń bẹ wọn gbogbo yóò wa òun ni tí ó ń wá affected that is presence uh, present mindedness wa kala wa níbi irun wa onìkan tó wà affected yìí so kí ẹjẹ́ tí ó wà present minded níbi irun tó ń kí eléyìí náà ni táǹpé ní kọ̀ṣọ́ a mọ̀ pé inú òun mo wà ń sìn so ọlọ́run mo fẹ́ bá sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú nǹkan ayé ní mọ́mẹ́ǹtì mo fẹ́ gbé wọn sẹ́gbẹ́ kan eléyìí ni tí a gbọ́dọ̀ mọ́ gbìyànjú àti ṣe náà táà bá rí ṣe perfectly ìyí ò sípa ànírun ànírun ṣùgbọ́n ládàá ẹni tí kò wà present minded ń bí irun tí ò ní kò ṣọ́rọ̀ tí ọkàn rẹ̀ ò balẹ̀ ń bí irun a lè fi wẹ́ni tí ọkàn rẹ̀ balẹ̀ ẹni tọ́kàn rẹ̀ balẹ̀ ń bí irun yóò ní ládàá tó pọ̀ ju ẹni tó ṣe wípé ọkàn rẹ̀ ò balẹ̀ lọ so ẹlòmí ọkàn rẹ̀ ò ní balẹ̀ ń bi irun dé lẹ́bù pé àwọn nǹkan míì tó jẹ́ orígun òrun gan kò ní ṣe ìròyìn ẹ̀bẹ́ lásọ pé kò ní irun ṣùgbọ́n bọ́ ẹkún ṣe àwọn orígun òrun kan ṣùgbọ́n àwọn kankan ń já wá sínú ọkàn rẹ̀ ní ìròyìn ẹ̀bẹ́ àásọ wípé ó ní irun ṣùgbọ́n ládàrún affected eléyìí ló fọ́ tó jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ ọba a máa láti jẹ́ kí àwọn nǹkan tí ó disturb oorun rẹ̀ ó jìnà sí that was the day tí yàwó aisha rọjàláwà àgbà anábí ń kírun nú yàrá rẹ̀ oyin ẹ̀nà fílà so so ìyẹn wá á ń gé àwọn kíní aṣọ kan bí cotton báyìí ó á ń gé ẹ̀ síbi ilé tí àwọn drawings kan wà ń bẹ́ ìgbàtẹ́lùsọ lásán tó parí irun ó wá sọ fún aisha rọ̀dọ̀lá àná ó ní àmì tí a ń ná kírama kí ní aṣọ tó dàbárò gírí ní mú kúrò fẹ̀ináwù látàzálù tàṣàwírù hù fi sọ̀làtì bí ṣe ń kírun ní àwọn pictures tó wà ń bẹ́ ló ń wá sọ́dọ̀ mi ni that is lójú mi ń lọ́bẹ̀ bí mo ṣe ń rí àwọn nǹkan ẹ̀ torí náà lọ mú kúrò kí ládàmsọ̀ lásán fẹ́ achieve òun náà ni pé ó fẹ́ achieve ń tà lọ sí kòṣùrù òun ni kíyàn wà present minded nígbà tó bá ń kírun kí ẹ̀mí yàn kó lè kọjú síbi irun tó ń kí torí pé eléyìí gangan òun ni quality táwọn mùsùlùmí àbí àwọn mùmìnì máa ń lé ó tún ṣẹlẹ̀ ńjọ́ kan jẹ́ pé aṣọ tí anamsọ̀ allah asalam tó wọ̀ tí arákùnrin kan tó ń pè ní abujam tó fún anamsọ̀ allah asalam wọ́n pe aṣọ ẹni kàmíìsọ̀ anamsọ̀ allah bó ṣe ń kírun ó ní ojú òun lọ síbi aṣọ yẹn lẹ́yìn ìgbà tó parí òun ni wọ́n sọ fún wọn ó ní ìhábù bí khamis bí adil khamis sọ ilẹ̀ abidjan ẹ dá khamis sọ yí padà fún abidjan wà tún ní bí abidjani yìí aṣọ abidjani rẹ̀ ẹ̀mú yẹn wá ìyẹn fún anamsọ lásán bí gift ni ṣùgbọ́n anamsọ lásán pé aṣọ eléyìí kò ní jẹ́ kí òun concentrate lórí òun ló jẹ́ pé àwọn nǹkan ṣe síbi tá a ti ń kírun tó ṣe pé kò ní jẹ́ káwọn yẹn concentrate síbi òun kò ṣe nǹkan tó ṣe wípé ó da ló fi jẹ́ pé a gbọ́dọ̀ over decorate mọ́ṣáláṣí kó wáyé pé ńgbà tí wọ́n bá ló ń fẹ́ kírun yóò máa wò yí yóò máa wò òun yóò máa wò yí so kò ní jẹ́ pé ó lè concentrate níbi ìrún tó ń kí so ló fi jẹ́ pé ọ̀rọ̀ kòṣù nǹkan tó pàtàkì púpọ̀ ni àwọn àfáàmì à ní ọ̀ràn èèyàn ni ṣùgbọ́n tó tẹ̀wọ̀n òun ni pé kò ń ṣe ọ̀ràn èèyàn ṣùgbọ́n súnnà mu akadà ni súnnà tó pàtàkì púpọ̀ ni torí wípé ìgbà míì téyìn ò bá ṣe é ó lè jẹ́ nǹkan tí ó padà lead lọ síbi pé kí ìrùn èèyàn bàjẹ́ tẹni tí ó bá andrew ẹ̀ dáadáa náà máa wà fún àtàn pé wípé súnà akada ni irú àwọn instances báyìí tí ó ṣẹlẹ̀ sí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam náà fi sọ pé súnà akada ni torí pé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam kò sọ fún àwọn sọ̀hábà rẹ̀ wà ní láàrin ìpín wọn gbọ́rọ̀ ṣe àwọn nǹkan yẹn àbí wọn gbọ́rọ̀ wọ aṣọ tó ṣe wípé ó jẹ́ aṣọ tí ó rẹwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n òun gangan fún rẹ̀ lé nǹkan tí ó fi dáa jùlọ kò ṣòro bó wọ́n ṣe wà present minded níbi ìrún tó ń kí ó ń lé eléyìí ló fà tó jẹ́ pé àwọn àfẹ́sìn wọ́n ní nǹkan yìí nǹkan tó pàtàkì púpọ̀ láti ní ni tá a bá ní kò túmọ̀ sí pé ìrún ò lálàáfíà ṣùgbọ́n ládàárún wa yóò jẹ́ nǹkan tí ó wà affected ó wá depend lórí bó ni a ṣe rọ́lu nǹkan yẹn sí eléyìí jẹ́ nǹkan tó pàtàkì torí pé a n tó ṣòro púpọ̀ ní kí ẹ̀ máa kírun kó wọ́n máa rò nǹkan lórí irun torí ẹlẹ́sìn fi gbé àwọn òfin tó ní í ṣe pẹ̀lú sojúlù sàwí tó fi gbé kalẹ̀ ìpè a bá gbàgbé lórí irun àwọn nǹkan báyìí báyìí báyìí báyìí láṣẹ ó ṣẹlẹ̀ sáàdàbí muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé ó gbàgbé lórí irun wọ́n dẹ̀ pàkíyèsí rẹ̀ ó dẹ̀ rectify àwọn nǹkan yẹn pẹ̀lú sùjúdù sáàwì lára nǹkan tó sọ fún wọn òun ni pé iná ma anabasharun mẹ́sìlòkó èèyàn bí ilé mi náà ṣùgbọ́n a ń sá kámátàn sáwì èmi náà ma ń gbàgbé bẹ́ẹ̀ iná ṣe ma ń gbàgbé fàílà ànà sí ìtùfàdá ni tí bá gbàgbé ẹ̀rọ mi létí tí bá gbàgbé ẹran ìbìlétí ló fi jẹ́ pé àfẹ́ẹ̀sìn kò gbọ́rọ̀ gbẹ́rẹ̀ sí ipò ẹni tó ṣe wípé wọ́n lè correct òun a ma ṣe mistake àwọn yóò dẹ̀ máa pàkíyèsí wá sí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam onífàyídá náà sí ìtù tí bá gbàgbé fọ́dá kírú ní ẹran mi létí odidi anábí ọlọ́wọ́ bá nìyẹn àwọn èèyàn adẹ̀ pàkíyèsí ẹ̀sìn bẹ́ẹ̀ làfáà náà tó bá ṣe mistake ó sọ pé mo ṣe mistake eléyìí lára ẹ̀kọ́ ẹ̀sìn islam tó pàtàkì púpọ̀ so anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ṣe àwọn mistakes kan bẹ́ẹ̀ làwọn èèyàn pàkíyèsí ẹ̀sìn ó correct ẹ̀ so ìyẹn sọ fún wa pé ńgbà míì ìjọ mi ènìyàn yóò ṣe wá lórí irun débi wípé àágbàgbé àwọn nǹkan kan concentration wa níbi irun yóò jẹ́ nǹkan tí ó lè fẹ́ jẹ́ nǹkan tí ó láyẹ díẹ̀ so àgbìyànjú àti ṣe àtúnṣe rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ti ó kọ́ wa ṣùgbọ́n agbọ́rọ̀ mọ́ lé bó la ṣe fẹ́ ní kòṣòro níbi ìrún wa bá ṣe wà present minded níbi ìrún wa ló fi jẹ́ pé ẹni tí ó bá kírun tó ṣe wípé ó gbìyànjú àti avoid kí ọkàn òun máa lọ bí máa lọ bẹ̀yẹn tọ́lẹ́ lómi tó bá wà lórí irun àwọn nǹkan ayé ni ó máa rò yóò máa rò business yẹ yóò máa rò àwọn nǹkan wọ̀nyí agbọ̀rọ̀ gbìyànjú àti máa gbáwọn nǹkan wọ̀nyí kúrò as much as possible eléyìí ni ó ṣó wípé a pẹ̀lú tanki náà ẹlòmí ó lè jẹ́ pé nǹkan tí ó mọ wá sí lẹ́mí nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ni ẹ̀rọ opportunity ẹ̀ o mọ́ fi that is bóun ó ṣe direct àwọn ọmọ ogun ni àwọn kan yá tẹ́lẹ̀ yìí sì ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé ẹlòmínú jẹ́ student of knowledge nípa ẹ̀mẹ̀ ẹ̀sìn àwọn masala tó ti kà tẹ́lẹ̀ àbí tó ń kà lọ́wọ́ ń gbà tó ń ka títẹ́ tásìkò òru fi tó ó wà lórí ìwọ̀n àwọn nǹkan ṣùgbọ́n àsìn ó yá ju ẹni tó ṣe pé nǹkan tó mú un ṣe mistake oorun ń pa ayé ni oorun ń pa bísínẹ́sì rẹ̀ oorun ń pa ìyàwó rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oorun ń pa àwọn ọmọ òun ni tó mú un ṣe mistakes ni ṣùgbọ́n a gbọ́dọ̀ gbìyànjú kò ṣe pé tá a bá ti ń kírun kí ara wa kó balẹ̀ kí ọkàn wa balẹ̀ ká má mọ wòyí wọ̀hún kájẹ́ni tó ṣe wípé yóò concentrate lórí ìwúta ń torí pé concentration wa níbi ìhun táǹkì ládàá rẹ̀ pọ̀ púpọ̀ eléyìí ló mú a mọ́ yóò mú a mọ́ rí ìdajì tó yẹ ìhun tá a bá kí abíjù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí yẹn gba one over nine níbi ìhun tó kí a rí pé eléyìí kò ń ṣe nǹkan tó dáa sọlọ́wọ́ bá sọ̀bọ̀hánà wata aláròyìn àwọn mùmìní àwọn táà sọ pólú gbàgbọ́ ni wọ́n ó ní alẹ́dínà hún fi sọ̀lá àti him kọ́ àṣẹ ọ̀rọ̀ àwọn tó ṣe pé tán bá ń kírun ọmọ ń kírun pẹ̀lú kòṣọ́ọ̀rì pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba tí ma ń mú ọkàn tí ó mú ọkàn farabalẹ̀ tí gbogbo oríkèríkè ara ní ó rẹ̀ farabalẹ̀ ẹlòmí tẹ bá ń rí tó ń kírun ẹ̀ẹ́rì pẹ̀lú ìfarabalẹ̀ tí ó bá rúkó yóò farabalẹ̀ ń bẹ́ bí ó ṣe sùjúd yóò farabalẹ̀ ń bẹ́ kò ń ṣe nǹkan tí ó máa ṣe láì ní farabalẹ̀ torí pé lómi àìníkùsù ń bi irun rẹ̀ ní ó lè mọ́jú kó ní irun gan ni tó ṣe wípé ó ṣe tó ló ń ṣe ni ó gbóríde ń bi rúkú rẹ̀ ó yẹ kó dìde kó dìde kó wà upright níbi rere àmọ́yẹ àwọn èèyàn tí ó mọ̀ kí n bá dìde kò ní dìde tán yányán kó tó tún ni kó tó tún fẹ́ lọ ṣe irú èèyàn ò bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe pé ó gbórí dìde níbi ìforíkanlẹ̀ ó yẹ kó jòkó ni tó wá jòkó tán yóò ẹ̀ṣẹ̀ wá lọ ṣe ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n àmọ́ iye èèyàn tó ń kírun lóde kó tó bá gbórí dìde níbi ìforíkanlẹ̀ rẹ̀ kó tó jòkó padà ó ti tún lọ padà láti lọ ṣe ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì irú èèyàn bẹ́ẹ̀ ò nírun ìkan lára àwọn sábẹ́ anábẹ́wà muhammad sallallahu alaihi wasallam ó rí èèyàn kan tó ń kírun bẹ́ẹ̀ tó ṣe pé kò ń rúkú dáadáa ó ní ìlàwó mítà aláàrí tó bá kú lórí lé mítà aláàrí mílẹ̀tì muhammad sallásálà ó kú lórí ọ̀nà tó yàtọ̀ sọ́nà muhammad sallásálà èyàn kírun wọ́n ní tó bá ó kú lórí ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà muhammad sallásálà torí pé ẹni ẹni láyò kí musulbahu kò ń rùkú bó ṣe yẹ kó rùkú at least ẹni tí ó wà rùkú yóò da méjì yóò da méjì tí ọwọ́ rẹ̀ ó kan orúkún rẹ̀ ó kéré jù tó bá lè stretch ẹ̀yìn rẹ̀ dé lẹ́bù pé tó bá fi lè domi sí orí òbá dúró eléyìí súnà ni ṣùgbọ́n at least ni yóò dẹ́yìn rẹ̀ méjì tó ṣe pé yóò forí ọwọ́ rẹ̀ yóò fi lé orúkún rẹ̀ ní dẹ̀ tó bá wá dìde níbi rúkú yẹn yóò dìde kányányán kò ṣe pé yóò wà níbi ẹni tó ń ṣe bí ẹni ó ń tẹ́yìn yóò wà ló ń fẹ́ lọ rúkú so ló jẹ́ pé tá a bá ń kírun ẹ̀jẹ̀ ká mọ observe irú àwọn nǹkan báyìí so ara àwọn èèyàn tó máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ní mọ́ṣáláṣí mìbà yìí náà òun ló pé kí ni a ti pàkíyèsí sí lọ́pọ̀lọpọ̀ ẹlòmí ò ní jókòó kó tó lọ ṣe ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì in between ìjókòó àti sùjúdù rẹ̀ ló ti lọ ṣe ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ni ẹlòmí ò ní rúkú kó wá dìde ń bi rúkú rẹ̀ kó dúó kó tó tún lọ ṣe ìforíkanlẹ̀ in between rúkú àti ìdúró òun ni ó ti lọ padà irú èèyàn bẹ́ẹ̀ kò ní ìrùn o so nǹkan tó dẹ̀ ba nínú jẹ́ ni kárí èèyàn kó mọ kí oorun mọ́ṣáláṣí bí báyìí ẹni tó ń dó fún lẹ́kṣọ̀ tó ń gbọ́ lẹ́kṣọ̀ pé pé the same thing tá ń correct wa fún náà láàmú correct ara fún eléyìí àìní kò ṣọ́ níbi ìrùn ni kò ṣú yẹn ni ó dẹ̀ negative gan ó ti bọ́ sí nǹkan tó affect èrùn so a ní láti máa farabalẹ̀ níbi ẹ̀rùn ta báńkì tí pé tí ń wò wá a ní máa allah ìkan lára àwọn afá orin ẹ̀ka tó ń kírun jọ kan ó wá rí bó ṣe farabalẹ̀ ń bí irun rẹ̀ ó rí pé àwọn nǹkan tí súnà pépè sí ń ṣe gbàtọ́ ni ẹ pa ìrùn wa lọ bá so ó ní bolo ti wá ó wá ṣàlàyé ìlú tó ti wá so only ń ṣe wo rí pé àwọn onísúnà ni because ẹlòmí appearance ẹ̀ lásán ìsọ̀rọ̀ sí ẹ̀ní ẹ̀mà rí pé kẹ́ni onísúnà ni látara bó ṣe kírun because èyàn kó o ní kírun bó ṣe kírun àbẹ̀yìn tó ṣe pé ó ní kàkún fún súnà muhammad sallallahu alaihi wasallam ó ní kàkún fún súnà nẹ́bí sallallahu alaihi wasallam ó ní mọ́ṣáláṣí kan tó yẹ pé ti ń bá kírun bẹ́ẹ̀ wàláhì mo mọ́ ń wo pé ṣe mo nírun báyìí torí ẹ̀mí fẹ́ kírun bẹ́ẹ̀ torí pé in less than in less than two minutes bàbá yẹn ti parí gbogbo òun tí ó kì less than two minutes fọ́nìtì tí ó máa ṣe ni pé sùjúdù parí ni yóò wà dúró yóò forí kanlẹ̀ tí ó pẹ́ bí sùjúdù parí dé lẹ́fù wípé ẹ̀ẹ́fẹ́ lè máa bèèrè wípé ìforí kanlẹ̀ yí àti gbogbo òun tó ti ń kí bọ̀ wá tẹ́lẹ̀ ní ológun jù yóò pẹ́ níbi sùjúdù yẹn gan yóò pẹ́ bí sùjúdù bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó sọ wípé tó bá wà ní sùjúdù gbẹ̀yìn kò pẹ́ńbẹ̀rì ìsọ ipẹ́ a máa pẹ́ńbi sùjúdù gbẹ̀yìn dídí àná kò sínú súnà náà muhammad sallallahu alaihi wasallam ìtò bẹ̀rù súnà náà muhammad sallallahu alaihi wasallam oní pé kò ṣàdúrà ní sùjúdù sùjúdù ó wá ní bẹ́ẹ̀ ṣé gbẹ̀yìn ni ṣé gbogbo ẹni ó ṣe àdúrà níbi sùjúdù ànábì sọ pé sùjúdù gbẹ̀yìn ìrẹ̀stricti àdúrà ṣíṣe sùjúdù gbẹ̀yìn ní dídí àná kò sínú súnà náà muhammad sallallahu alaihi wasallam so kí la fẹ́ lómi oní pé ẹlòmí ó kírù ń gbò mí anúmọ́ṣálásí mo ti kírù èyí ni wallahi mi ní kòṣòrò mi ní kòṣòrò yóò mọ̀ wò pé ṣe rùn agbà báyà bí kò ní gbà torí pé gbà tí ìmọ́mù tó lọ sí rùkú ìwọ náà lọ sí rùkú ni ó tí ì ṣe subhana rabbi ara azim lásán ni ẹyọ kó tí ì ṣe ẹ ìmọ́mù bí ìgbà tí èèyàn ń ara ẹ̀ ó wà béèrè pé ṣé bọ́lọ̀ ṣe ní so lọ́pàá jẹ́ pé irú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ní kò dá kí ẹmọ bá kírun kíyàn dárun kí ó bẹ́ta pé kẹ kírun lẹ́yìn ma ń because irun tá ń kí tó ṣe pé kò sí ìfarabalẹ̀ bí irun yẹn àwọn nǹkan tó jí orígun irun èyàn ò lè rí ṣe bí irun téèyàn kí gan subhanahu àwọn olùgbàgbọ́ ti jèrè alẹ́dínà fi sọ̀lá àti him kọ̀ṣọ̀rọ̀ àwọn tó ṣe pẹ́ta máa ń kírun wọ́n máa ń kírun pẹ̀lú kọ̀ṣọ̀rọ̀ pẹ̀lú ìfarabalẹ̀ ọkàn pẹ̀lú ìfọkànbalẹ̀ àti kíni àti ìfarabalẹ̀ oríkèríkè ara ni wọ́n máa fi kírun fún ọlọ́wọ́ba subhanahu kò ní jẹ́ pé nǹkan gbogbo ni ó mọ̀ ṣẹlẹ̀ fine a avoid gẹ́gẹ́ bí ìjọmọ ènìyàn àwọn wáyé ó mọ̀ ṣẹlẹ̀ fa tó jẹ́ pé a ń gbàgbé níbi irun bẹ́ẹ̀ ni ẹ̀sìn ti fún wa ní sùjúrù sáhùn yìí táàmù fi mọ̀ àwọn nǹkan gbogbo òun náà ni pé èèyàn kì concentrate bi irun rẹ̀ èèyàn ò fọkànbalẹ̀ tó bá ń kírun eléyìí ni kò ń ṣe quality ẹni tó jẹ́ àbí kò ṣe quality ẹni tó jẹ́ múmini agbọ́rọ̀ gbìyànjú láti mọ lékàkéhun pẹ̀lú ìfarabalẹ̀ àti ìfọkànbalẹ̀ ẹlòmí àsìnrún tí ó kí láàrin ìṣẹ́jú márùn ó ti parí gbogbo orun yẹ bẹ́ẹ̀ ni kò sí kankan tí ó affect yẹ tó bá fi ìṣẹ́jú márùn kún irun tó kíyàn kò lè ṣe sùúrù kó kí irun ìṣẹ́jú mẹ́wàá áwò kó ti pọ̀jù ẹlòmí tí ma mú bá ń lédè rún fún wọn tó bá ka sẹ́bìs marọ́bìkà àlá nìkan yóò kó ti pẹ́jù lórí rákà ẹ̀ the same person tó ń complain ó lè ní ah, àgbàlagbà làwọn nǹkan kan mọ́ra wọn ṣùgbọ́n ó lè dúró pẹ̀lú ìdágbàlagbà ẹ̀ ní kó wo bọ́ọ̀lù máa ń yọ àtàsẹ́nà kó wo lórí dúró yóò wo lè lo 25 40 minutes níbẹ̀ ṣùgbọ́n pé ìmáàmù ka sẹ́bìs mọ̀rọ̀bìkàl àálá nìkan ìrun ẹ ti pẹ́ jù eléyìí náà àṣejù ní pàtì irú èèyàn bẹ́ẹ̀ ni bó tẹ̀ jẹ́ pé ẹni tó ń kírun fáwọn èèyàn ó ní láti mọ wo kọ̀ndíṣọ̀nà àwọn tó ń kírun fún gẹ́gẹ́ bá ṣe mọ́ tẹnumọ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní fa iná wàrà aka àdọ̀rífa ẹni tó ń bẹ lẹ́yìn ẹni tó lẹ bákanáwàl ẹni tó dàgbàlagbà wọ́n bẹ́ẹ̀ hajjá ẹlòmínà láwọn nǹkan mi tó fẹ́ àtẹ́ǹsì a ní láti consider wọn kò ṣe ń gbà tó bá fún wa ní opportunity láti lead irun fáwọn èèyàn ìgbà ìlà àrùn ti súra kan tí a ti kà láti jọ ìtẹ́mi náà memorize eléyìí ò dá ṣùgbọ́n at the same time ẹni tó kírun lẹ́yìn mọ́mù náà òun náà ní láti farabalẹ̀ ó ṣe sùúrù díẹ̀ wọ́n ṣe pé a máa expect mọ́mù tó ṣe pé nígbà tó bá ka súra tó tán gbogbo Ina àtọ̀ inaka òun ni ó máa fi ahad ni ó máa fi lé ka nǹkan tó gùn ju iná ka n to guju ju yín lọ ni mi fẹ́ máa kírun lẹ́yìn mọ́ mi ẹ̀ ìrìn ń ní pé ń bi tí a bá ń kí kúwọ́lítì àwọn olùgbàgbó òdodo tí ọlọ́run ara àwọn olùgbàgbọ́ òdodo alẹ́dínà ń fi sọ́lá ti hìm kọ́ṣẹ̀rù wọ́lẹ́dínà ọmọ aníláàgbò ìmọ̀ ọ̀rẹ́dọ́n ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo tán jèrè àwọn tó ṣe pé aníláàgbò ìmọ̀ ọ̀rẹ́dọ́n ìsọkúsọ tó bá fi mú ìyẹn kan sọ pé òun fẹ́ wọnú stúdíò òun fẹ́ lọ rìlíìsì orin kan ní ìkọkúkọ ni torí pé ìlú tí wọ́n mọ lù síbẹ̀ náà àwọn nǹkan tí ó mọ wú gẹ̀ríza tí ó mọ wú sting àwọn èèyàn lẹ̀ ni ló fi jẹ́ pé tẹ bá fẹ́ da nǹkan rú ní ẹ̀fọ́rí sí ẹ̀rí bí kálukú ó ṣe mọ fò sókè torí kí ni torí pé ṣe tán ti gbà mú bẹ́ẹ̀ lọkùnrin náà tó bá yá òun introduce ọtí sí ìpé tí ọtí ò bá tí wà ń bẹ́ ní àsìnkí ní lọ dáadáa but ẹni tó jólùgbàgbó òdodo a mọ̀ wò pé kí lọ tí ní ṣe pẹ̀lú pòǹdùnú ọmọ ọmọ subhanahu wa ta'ala ṣọ tí léwọ̀ ṣètọ́nù fi sí ẹlọ́kàn wípé tó bá tí níbi ìnáwó tó fẹ́ ṣe yìí ni ó tí ìṣènáwó ṣètọ́nù ń fi ṣe ẹlọ́kàn wípé tó o bá tí pe eléré níbi ìnáwó tó fẹ́ ṣe yìí ni o ti ṣe náwó ó pe eléré yóò máa kí ọ àbí kó máa kí àwọn tó wà ń bẹ́ oríṣẹ́ ní ó máa wú ó wá opó ń dunnú òun yọ látara eléyìí àwọn nǹkan tí ó yẹ kó máa ṣẹlẹ̀ ìyàwó oníyàwó ọkọ ọlọ́kọ wọn ó máa wọn ó máa fàyàgbáyà wọn ó máa ó mọ sọ̀sọ̀kúsọ jáde lẹ́nu ọlọ́run bá ní eléyìí ò kì í ṣe quality àwọn mùmìnì mùmìnì ní quality wọn ni wípé aniláwo ìmọ̀rẹ̀dò ìsọkúsọ wọn kì í báwọn èèyàn participate ń bẹ̀ ọlọ́run bá ròyìn wọn nu àyà mi ó ní wàyẹ̀dà márùn ìláhùn tán bá kọjá bí táwọn èèyàn ti ń sọ tí ó da tán ṣe tí ó da márùn kíra máa wọn ọ̀rọ̀ kọjá ń bẹ̀ honorably a ń báwọn èèyàn dá sí nǹkan tí ó bá ti bẹ́ sí mú káàbá ti train ara wa dé lẹ́vù yẹn problem wa oríbi táwọn èèyàn ti ń kọ̀kọ́ kúkọ tí wọ́n ti ń sọ̀sọ̀kúsọ tó ti ń ṣe ṣe kúṣe oní kí assistance mo lè rẹ́ndà fún yí imani rẹ̀ ní question mark ibi táwọn èèyàn bá ti ń ṣe nǹkan tí ó bẹ́ sí mú mùsùlùmí ò ń bá wọn participate ń bẹ mùsùlùmí ò bá wọn èèyàn ṣe yóò bá aládùúgbò ṣe yóò bá mọ̀lẹ́bí ṣe yóò bọ́rẹ̀ ṣe ṣùgbọ́n gbà tí aládùúgbò mọ̀lẹ́bí ọ̀rẹ́ tó máa ń ṣe nǹkan tí ọlọ́wọ́n bá ní kò bá mú ẹni tó jẹ́ mú mi ní òun bá wọn participate ń bẹ pẹ̀lú àyà tí ọlọ́wọ́n bá sọ subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wàlẹ́dínà òun á ní láwùí mọ̀rẹ̀dún nǹkan kí nǹkan nǹkan tí ó bá gbá mú wọn á kúrò ń bẹ́ ẹlòmí àwọn kún wò ṣe àwọn ọ̀rẹ́ o yóò mọ bẹ níjòkó tó sì pàmì yìí ó mọ bẹnu àtẹ́lẹ̀sìn islamu gan ó mọ bẹnu àtẹ́lù òfin ọlọ́wọ́n bá eré jèkó bí alóhùn òfẹ́ òhun òfẹ́ ọ̀fẹ́ ní wọn ni àwọn ọ̀rẹ́ òun ni wọn àwọn childhood friend wọn nígbàtà bá ń bẹ níjòkó táwọn èèyàn ti mú tí èmi ò bá wọn mú tèmi anabi sallallahu alaihi wasallam ó dẹ̀ ni man kana yu'min billahi wal yawmil akhir ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó gbà pé ọjọ́ kan ni ó jẹ́ ọjọ́ kan tí wọ́n ṣe ṣìrò iṣẹ́ àwọn fala yajlis ala ma'idati yudaru ala al-khamr kó gbọ́dọ̀ jókòó mi táwọn èèyàn ti mutí ṣùgbọ́n lómi wá fún ẹni excuse ẹ̀mí ò kí ń mú tèmi àwọn ọ̀rẹ́ mi ló mọ́ mú alọ́lọ́wọ́ bá ní ànilágùn ìmọ̀rọ̀dún àwọn nǹkan tí ò bá ti bá mú tí ò bẹ́sìn mú wọn bá wọn pàṣẹ́sì ń in tí ó mú sọ kún fẹ́ lọ síbẹ̀ yóò fẹ́ lọ ṣe wá sí fún pé ẹ stop ọtí tẹ́ mú yìí eléyìí ò dá nǹkan burúkú ní iṣẹ́ olóore ló ń ṣe mẹ́ ṣùgbọ́n childhood friend mi ni wọ́n mọ̀lẹ́bí kan náà ni wá tí n bá lọ síbẹ̀ tèmi nìkan ni wọ́n mọ̀ ríro tọ́wọ́ àrò ti ti ẹnìkan tó kí ló wọ́n aṣẹlẹ̀ wọ́n ni ó jáde láyé wọ́n ni kò mọ́ra jẹ́ náà wọ̀ kálà yíwọ̀súlọ́wọ́ wọn mùsùlùmí ó gbìyànjú àti yọ ọlọ́run ọba tó dá láti yọ nínú kò ṣe pé kó wọn yọ àwọn èèyàn nínú mùsùlùmí tí ẹni tí ó bá jẹ́yàn tó ń wúwo òmùgọ̀ tó ń ṣe nǹkan tó tako òfin ọlọ́run ọba tó bá ń àdírẹ́sẹ̀ ní ọlọ́run ọba ní tí àwọn jàìlú tó bá ń bá wọn sọ̀rọ̀ ètò ó sọ ní kọlù sọ̀làmà ní àwọn òun ṣe oníwàhálà tiwa ṣé bí wọ́n ṣe gbọ́ yé ni ẹ máa lọ lu tiẹ̀ bẹ́ẹ̀ ṣe bó ṣe gbèsè ayé ẹnu ma lọ ṣe bẹ́ so wọn ṣe ni tó ṣe wípé yóò ma ti jó àwọn èèyàn láti ṣe nǹkan tí ọlọ́wọ́n ọbọ̀ ò nífẹ̀ẹ́ sí ìtọ́lọ́wọ́n ọbọ̀ bá ti nífẹ̀ẹ́ sí mòmìnì yóò jìnà síbẹ̀ wàlẹ̀dínà hùm àrílágúí bọ́ọ̀rìdùn wọ́n bá wọn participate ń bẹ́ wọ́n bá wọn dáwó ń bẹ́ wọ́n bá wọn gbé nǹkan bẹ́ so ló fi jẹ́ pé ọtí mùsùlùmí ò kì í mú kò ń rẹni tó fẹ́ mú lọ́wọ́ kò ń bá rà á kò ń jòkó tí kò ń bá gbé torí pé ìjòkó tọlọ́tí bí ìgbà náà mú ló fẹ́ rí i umar bin Abdul Aziz lára àwọn olórí àwọn mùsùlùmí ọkà àwọn èèyàn kan tí wọ́n mú tí ń bì kan wọ́n nìkan lọ kó wọn wá bàtán kó wọn déwájú ẹ̀ àwọn tán lọ kó wọn wá sọ yí pé eléyìí òun sọ fún wa pé òun ò bá wọn mú ń bẹ́ ipò tí ẹ̀ ń gbáwẹ̀ gan ó ní orí ẹ̀rí ẹ̀ ti bẹ̀rẹ̀ ìyá yẹn òun yẹ kọ́kọ́ fún lẹ́gba so umar bin abdulaziz kò jẹ́ káwẹ̀ tó gbà ó ṣe kí ni kó prevent ẹ̀ láti ṣe ìjẹniyà fún kó sọ pé wọn ò bá wọn mú ná tó ẹ́pá wa ni àá ní ẹ̀yẹ excuse òun tó bá tún wá sọ pé òun mọ̀ tún gbáwẹ̀ àmọ̀ṣọ́ ah, aláàwọn ẹni ọlọ́run lélẹ́ yìí ó ní eh, eh, orí ẹ̀ gẹ̀gẹ̀ ẹ̀ ti kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yà yẹn because tó bá gbọ́ alukùránì yé ni tó gbẹ́sìn yé kò ní lọ jòkó táwọn tó ń mutí ìtúwọ́n sọ pé òun gbáwẹ̀ ni òtún fi ń kó bá rẹ gan torí pé ẹlòmíì gan ó gbàtànjẹ pẹ̀lú ẹ̀ nìyí sọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wàlẹ́rì na hùn àní lẹ́hù ìmọ̀rìdó àwọn tó ṣe pé nǹkan tó bá ti jẹ́ nǹkan kí nǹkan tí ó bẹ́ sí mú ní ọmọ kúrò bẹ́ẹ̀ni bó bá ṣe wá kúrò níbi nǹkan tí ó bẹ́ sí mú sí bẹ́ẹ̀ni imá ni ẹ̀ tó sọ àní in tó ń ṣe níjọsí tó ń ṣe sincerely fọ́lọ́wọ́n ọba number one you. Number two o ni pé ìtọ́lọ́wọ́n ọba ní o ṣe ṣé o ń ṣe ìtọ́lọ́wọ́n ọba ní o jìnà sí tó ń jìnà sí ẹ̀lẹ́mí ọba ní ẹ kò borí lóbìnrin alámẹ́yìn tó ń borí tó ṣe pé kò níwà tó pé wà tí wọ́kọ́ ló sọ ààrẹ nínú situation o lè sọ ààrẹ tó bá fẹ́ sọ ààrẹ ní ìtọ́lọ́wọ́n ọba ní o ṣe tó ń ṣe ni o fi sọ ààrẹ ọlọ́wọ́ bá ní o ṣe nǹkan òṣè ó ní o jìnà sí léyìn òun jìnà sí ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní kò borí gẹ́gẹ́ bí obìnrin ayé alkùnrin clear dáadáa lórí ẹ̀mí o ṣe ní àmẹ́ni tó ń borí ni tó ṣe pé kí ni ìwà rẹ̀ ò dá ṣe ọlọ́wọ́ bá ní kí káwọn èèyàn kí wọ́n borí kí wọ́n mọ́ dá ni ṣèmi tọ́lọ́wọ́ bá sọ ní kí wàá dá gẹ́gbọ́n jẹ́ pẹ́ni tí wọ́n wò kó borí tí wà rẹ̀ òdá òun náà fèlì bí ìwà tí ó dá méjèèjì lẹ̀ sí paláṣẹ ṣùgbọ́n má fi nkankan tí wọ́n ń ṣe ó ti sùkú wá fi rétí ààrẹ ju ẹnì kejì lọ tó ṣe pé nkan tó ń ṣe èyí ni àsìn ó lè mọ́ ṣe dáadáa gan ṣùgbọ́n tábàlà fẹ́ mọ́ sukó láti lè sọ pé mò ń ṣe tọ́lọ́wọ́ bá pa láṣẹ mo jẹ jìnà sí ti ọlọ́wọ́ bá ní ká jìnà sí ẹni tí ò ṣe tọ́lọ́wọ́ bá ní kó ṣe tó ń dùn rẹ̀ nínú tó ń kọ́ ààrẹ ó ń tan rẹ̀ ni bẹ́ẹ̀lẹ̀ tó ṣe pé tọ́lọ́wọ́ bá ní ká jìnà sínú ẹ̀ ló ti ń lúwẹ̀ẹ́ òun náà ń tan rẹ̀ ni tó bá ń fún rẹ̀ ní pásmáàkì tó ṣe wípé tó rẹ̀ kó ṣe kò ṣe ni sọlọ́wọ́ subhanahu wa ta'ani wàlẹ́dínà òun àníláwìí mọ́ọ̀rẹ́dò àwọn tó ṣe pé tó bá ti jẹ́ ìsọkúsọ ìṣekúṣe àwọn kẹkínkan wọn a máa jìnà sí eléyìí ni sáìrin olùgbàgbó òdòdó so kí n kálukú wa ká máa ṣe kára wa ìrún wa n kí ṣáǹkì pẹ̀lú kòṣùrù bákan máa ṣe kára wa ẹ̀mí ìlú ló ń bá wọn participate bí nǹkan tí ó da tẹ́sìn ló ń wò fẹ́ tó bá ń bá wọn participate bí tẹ́sìn ò fẹ́ wọn náà mọ̀ pé ìmánì rẹ̀ kò ní problem tó bá ń jìnà sí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ní ká jìnà sí tó bá wọn dá sí eléyìí sáì ni pé kí ni imani ń lọ sókè ni ṣùgbọ́n má bàtàn jẹ náà kó wa mọ gbére ga ju àwọn kan lọ pé mo dá àjà wa kan lọ ẹ kàmọ wípé eléyìí tó ń ṣe yìí òun ṣe é ní ìbámu pẹ̀lú tí ọlọ́wọ́ bá subhana wa ta'ala pa láṣẹ ó dẹ̀ ń jìnà sáwọn nǹkan yìí ní ìbámu pẹ̀lú pé ọlọ́wọ́ bá subhana wa ta'ala ní kò jìnà sí so sáì ni wípé èèyàn jẹ́ múmìnì nìyẹn ṣùgbọ́n má rí ti ààrẹ lórí ẹlòmíkì mo dáa jù ẹ lọ kọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala kí ó ṣàmì ẹni kọ̀ọ̀kan wa kò fún wa ní àgbọ́yí nípa ẹ̀sìn rẹ̀ àwọn kúdẹ̀kúdẹ̀ tí ó ń bẹ lára ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala kí ó ṣàtúnṣe wa lórí rẹ̀ kó lè ṣe àmójúkúrò fún ẹni kọ̀ọ̀kan wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب so that èyàn ọkùnrin àkùnrin bẹ́ẹ̀ má ní àkùnrin bẹ́ẹ̀ àkọ́kọ́ tó lórí ọkọ̀ tó ń ṣe yẹn náà tó wá ṣe pé nǹkan tí èyàn rí tí ó ń gba concentration yàn tí ó jẹ́ kí wọ́n lè concentrate nǹkan tí wọ́n lè mú kúrò ní wáyé tó wà lórí ìrùn yẹn náà ó lè mú some steps láti mú kúrò ṣùgbọ́n bẹ́ẹ̀ pé nǹkan yẹn ò ṣe mú kúrò níbi tó wà ṣó lè máa jíjú nítorí pé kò fẹ́ máa rí nǹkan ẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ́ tí ó bá díjú ṣùgbọ́n tá a bá ń kírun bó máa wò nígbà tá a bá ń bẹ lórí ìdúró ṣé ká mọ owó bí tá a fẹ́ lọ forí kàn ní àbí ká mọ owó wájú wa bẹ́ẹ̀lì náà làwọn àfẹ́sìn sọ àwọn míì ní ká mọ owó wájú àwọn tán ní ká mọ owó wájú ìtàn fi ṣẹ̀rí onípánàbíwa muhammad sallallahu alaihi wasallam gẹ́bí kan lára àwọn sahaba ṣe sọ oní tó bá ń kírun ìtàwọn afi mọ́mọ̀ kó ń ka kéwú ní irun ọ̀sán òun níbi tẹ́rọ́bì lè yàtì irun rẹ̀ àwọn máa ń rí pé omi so pé irùngbọ̀n yẹn mi ẹni tó bá rí pé irùngbọ̀n mi ó túnmọ̀ sí pé nǹkan ń wájú nìyẹn fẹ́lẹ́ yìí tí àwọn àfáà kan fi ṣẹ̀rí àwọn míì wọ́n lò pa muhammad sallallahu alaihi wasallam tó wá ń kírun ní àmà òbí tí a forí kalẹ̀ but kò ṣe big issue nìyẹn so ẹni tó ń kírun bí àwọn kan rẹ̀ ní kíní wà ó try láti rẹ ojú ẹ̀ wá sílẹ̀ láti lè fi avoid tó ń bẹ ní ọ̀kan yẹn ṣùgbọ́n láyé pé nǹkan tó ń distract attention rẹ̀ ilẹ̀ ẹlẹ́gan ló wà bóyá mọ́ṣáláṣí tí ó wà òun ni wọ́n decorate dé lẹ́fù pé kìíní ẹ̀ ni ó ń gba attention rẹ̀ gan ó lè dijú irú situation bẹ́ẹ̀ ṣùgbọ́n káwò pé a fẹ́ dijú nípìnlẹ̀ láti lè fi níkòṣù eléyìí bídí àná ẹ̀rẹ̀ lómi tó bá ń kírun gbogbo àkóṣà dijú ni alóòfẹ́ níkòṣù àwọn afáà níkòṣù kọ́lé eléyìí tó ń ṣe bídí àná tó ló jẹ́ pé nǹkan tá a bá ń ṣe lórúkọ ẹ̀sìn tá à ń ṣe lórúkọ ìbáadá ìjọsìn tẹ́sí ò bá ti mú wá dìde àmì kò síbà ní ẹnìyẹn ṣe lè da tó nìyí tí ò bá ti kí ń ṣe nǹkan tí ẹ̀sìn tó pa láṣẹ ní dìde àmì so eléyìí lọ́pọ̀lọpọ̀ gbọ́yé làlámọ̀rí àwa mùsùlùmí ló fi dàrú gan lágbàáyé lónìí pé kálukú ó mọ̀ fi ọpọlọ rẹ̀ mọ̀ gbé nǹkan wọnú ẹ̀sìn ni so ń dijú gbàtà bá ń yẹn náà fílà àbáǹtí ẹnkírun ọ̀ràn yẹn ipe kí bẹ̀rù ọlọ́wọ́ bá lè lékún ní eléyìí kò nǹkan tí a nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam ti ó pa aláṣẹ ṣùgbọ́n ká ní ìdíjú yẹn kan já wá nítorí nǹkan tí a kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tó bá ṣe kó kan já wá bẹ́ẹ̀ ṣùgbọ́n ká sọ́ di ojúṣe àbí náà kíyàn ní mẹ́fìnà mọ́ṣáláṣí èyí tó dájú náà ni pé àwọn náfílà tí ó wá bí fọ́ ọ̀run àbẹ́yìn ọ̀run káyàn nínú ilé àbí níbò mí yàtọ̀ sí mọ́ṣáláṣí òun ló fi dájú ṣùgbọ́n kò sí nǹkan tó burú bí pé káyìn nínú mọ́ṣáláṣí náà nísìn akírun magrib tán káríde káyìn náà fílà ráka méjì akírun ìṣáì tán káríde káyìn náà fílà ráka méjì a lè ṣe é nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n èwo ló dáa jù kalọ̀ yàn lé ṣùgbọ́n ẹni tó wò pé tó bá délé òun á gbàgbé àbí Thank you tó lẹ̀dẹ̀ sí tó lọ́dí láàmù tó ṣe pa sí mọ́sálásí ní àbá tó ṣe bí rẹ̀ tó lẹ̀dẹ̀ pé àjẹ́ ẹni tí wọ́n lè sáàmù bá tó bá tó àbẹ̀ ó lè kí òkú yàrá tó wà. bẹ́ẹ̀ni. ẹ ọ tó wá dé kúrò ọdẹ sọ́dọ̀ rẹ̀ yìí kristian wá ní láyé àtúntò wà gbogbo tí ọmọ mọ́sálásí pàtó rẹ̀ sí àtúntò yàrá tí èèyàn wà ní àtẹ̀sẹ́lẹ̀ kí òun. bẹ́ẹ̀ni kò sí nǹkan tí ó burú ń bẹ́ téèyàn bá dé sí hòtẹ́ẹ̀lì kó kírun nínú hòtẹ́ẹ̀lì rúm tí ó dé sí ó kẹ̀lẹ̀ tó tó bá ṣe pé àwọn kankan ń bẹ nú àwọn kan tó lè distract rẹ̀ lórí irun gẹ́gẹ́ bí àwọn kan tí a sọ yìí so ó lè ọ́ta àwọn nǹkan ní ibẹ̀ tó bá ṣe ọ́ta bí àwọn display kankan tí pé kí ní agbátan ó lè change kìíní ẹni ṣùgbọ́n tí ò bá ṣe ọ́ta so yóò kírun yóò dẹ̀ gbìyànjú as much as possible láti lè fi ní concentration lórí ìrún rẹ̀ nam adésí ọ̀dọ̀ ẹni tí ó kìí ṣe mùsùlùmí kò sí nǹkan tó sọ pé a lè kírun nínú yàrá rẹ̀ tí òun ò bá mind yẹ but ọ̀rọ̀ ẹ̀sìn wa náà agbọ̀rọ̀ níkà tuntun ká má compromise àwọn nǹkan míì torí pé ẹni tó dé sí ọ̀dọ̀ ẹni tí ó ń ṣe mùsùlùmí in tí ó sì tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ nípò náà awọ́ náà tó máa fẹ́ fi influence ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ mùsùlùmí lè mọ́ ní kàkún pé kò ń pe èèyàn sínú ẹ̀sìn títí ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ń ṣe mùsùlùmí ọ̀gọ̀rọ̀ wọn ọmọ ń ṣe àwọn ìgbìyànjú yẹn láti fàyàn sínú ẹ̀sìn títí wọn ni so kí ẹ̀mọ́ gbàtàn jẹ ìpé mo dé sí ọ̀dọ̀ rẹ̀ mi kan kò ń ṣe mùsùlùmí kó mọ̀ pa àwọn ṣẹ́kan ọmọ lọ lábẹ́lẹ̀ àfikẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ gan fún rẹ̀ máa ń ṣe ní tí òun gan fún rẹ̀ ka ẹ̀sìn tó ń ṣe kún tó bá ka ẹ̀sìn tó ń ṣe kún nígbà tí ẹ̀sìn ọ̀rẹ́ yẹn tó bá ka kún yóò wọ ọ̀nà bí ó ṣe pé ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ mùsùlùmí yẹn ọ̀nà tí ètò sínú ẹ̀sìn rẹ̀ bí i christianity àbí judaism sọ̀rọ̀ jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ̀rẹ́ dáràn èyí tá a fi ní akọ̀rẹ́ mi ní alẹ́ ìyára wa táwa lọ́rọ́ lu fún ọlọ́run wa subhanahu wa ta'ala agbọ̀dọ̀ jìnà sí gbogbo sí nǹkan tó burú mi pé akírun nínú yàrá ọ̀rẹ́ wa tí ó kìí ṣe mùsùlùmí ni tí ìkẹ̀kẹ́ bá pèpè fún ọláwà àlà Every day, the light in children of Christ tó wá wá ní àdókò ìgbọ́ rẹ̀ ìṣèlúlẹ̀ náà wà tó mọ̀ fún adúláwọ̀ so táwọn ọ̀dẹ̀ lọ yẹ nígbà tó máa fi lọ mọ́tò láti fi lọ o ti ní ìṣúra ọmọ bí fi jẹ àtàlà máa fi dé ní ìjọba tó tẹ̀ tó lọ bí ẹni ó ṣe káàmà fún àgbà fún ìjọba ìjọba ìjọba ìwọ́n náà tó mọ èyí ìwà ìṣẹ̀ṣẹ̀ náà nígbà káàkiri àwọn ilẹ̀ wà ń lẹ́gùn ṣe kéèsì irun tí omi kéèsì apostasy òun ni kéèsì tó wà lẹ̀ lọ́bá wọn ṣe ìjọsìn wọn ni ó ti ń sìn ó mú kúrò tọ́lọ̀wà kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láàmọ́ntà ń torí ẹ̀ṣẹ̀ ẹ̀sìn wa ni ẹlòmí kan kàkiri ẹkùn gbà tó ṣe pé bí i àsìn bí society táwọn èèyàn máa ń ṣe àwọn clubs kíni náà club, klọ́bù ẹ̀ lónìí kí wọ́n náà lọ klọ́bù ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ mi ṣe ta ọ̀rọ̀ ẹ̀sìn kún nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe klọ́bù ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ iná àti àlìjẹ́nà ni ọ̀rọ̀ iná àti àlìjẹ́nà so gómìnà ẹ̀kọ́ ṣe sọ fún mi wípé kí n tẹ̀lé òun lọ síbi tí màá ti lọ wọ náà nì màá wá nítorí pé childhood friend mi ni náà a gbọ́dọ̀ méjèèjì ní ká so pọ̀ mọ́ra wọn sọ̀rọ̀ ipò ti ẹ̀jẹ̀rún mọ́gbìbà ti ṣá ìkọlin tó wà ń lẹ̀ nísìn ọ̀rọ̀ pó lọ bá wọn ṣe ẹ̀sìn wọn ẹ̀ ní àsìn ọ̀rọ̀ apostasy ni ó kúrò ní islam so ó ní láti padà sínú islam kó rí ẹ̀tù wákè kó tó wá kan ọ̀rọ̀ ipé ìrún eh, tó yí tí òkì so ìrún tí òkì náà kọ́ ní issue so ló jẹ́ pé ẹlòmíà ní eh, lónìí òun lọ chọ́ọ̀chì ìjọ́ kejì òun lọ mọ́ṣáláṣí kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ní islam bí ẹni tó pé kí ni òun lọ eh, kínápè ìgbàlẹ̀ àbígbó náà pé kíní lónìí ìjọ́ kejì òun lọ mọ́ṣáláṣí munafik òun náà kúrò ní islam ìjọba bẹ́ẹ̀ ṣe kó ṣe ń bẹ́ẹ̀ kò lọ gbalada ṣe islam ṣe islam tọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn míì ṣe ẹ̀sìn míì ọlọ́ọ̀bá ní òtùkòrò fi sílíkà fatan ẹkọ wọn muslim pátápátá ṣùgbọ́n èèyàn kan ṣáájú friend mi ní à ah, eléyìí ò kì í ṣe excuse me wájú ọ̀nà kò ń ṣe klọ́ọ̀bù là ń ṣe tẹ́ gbókè ya èyí kì í lọ klọ́ọ̀bù yín lónìí kó ọ̀nà lọ klọ́ọ̀bù tèmi náà ní ọ̀la ìyíhun ọ̀rọ̀ ayé ó lè mọ̀ wà ń bí ìyíhun tá a bá ti ṣe nǹkan tó jẹ́ nǹkan haramu bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn kò ń ṣe nǹkan tí a máa ń compromise ni ọlọ́wọ́ bá ní wájú láwọ́ tẹkfurúnà kàmà káfọ̀rú fàtàkùrúnà sọ́wà in tó wọ́n ní kẹ́ di kèfì bá wọn ṣe kèfì tó ẹ má lè jẹ́ kankaná wájú láwọ́ tó di hínú fayọ̀dé hínú ọlọ́ni tó wọ́n ní kí ànábì compromise káwọn náà compromise pẹ̀lú ẹ̀ adàdì gbé tọ́lọ́ bá nípa náà sọ fún wọn ni pé kú ní ayọ́ alkafiro láàbùdù náà tààbùdù ní so no go area ni so òun mo fi sọ lẹ́ẹ̀kan yí pé ọ̀rẹ́ mi mo lọ sí mùsùlùmí ọ̀rẹ́ mi kan tí ó kí n ṣe mùsùlùmí ni ó aláwọ̀ mi kí n kírun nínú ilé rẹ̀ ewu wà ń bẹ́ torí pé òun lè ní prógámù míì fún yẹn ó lè ní pláàni míì fún yẹn torí pé àwọn èèyàn máa sọ fún àwọn èèyàn tí ẹnu wọn sọ fún pé bó ló ṣe fẹ́rẹ́ nìyí mú wá ó lè máa na àwọn kankan sí yẹn ní tó ṣe pé ní àwọn iṣẹ́ ní àwọn nǹkan tí ó lè fi attract yẹn ní téèyàn jù ọ́lẹ̀ fún wọn nìyí so eléyìí dẹ́ni ó pọ̀ fáwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí míì tí ó ń lọ sínú ẹ̀sìn míì ọ̀rọ̀ ayé náà fi tàn lọ́bẹ̀ ọ̀rọ̀ ayé òun ni wọ́n fi tàn lọ síbẹ̀ ni so ìyẹn ní láti wà kí á fún parọ́ àwọn kàrá ẹ̀ náà eléyìí ò túmọ̀ sí pé èèyàn báwọn èèyàn jà láwùjọ ẹ̀ẹ́ làkùndínlùkún wọ́n lé ẹjí kálukú ṣe ẹ̀sìn títí ẹ̀ ni ẹ̀sìn títí ẹ ṣe bó ṣe gbọ́yé kémi náà ṣe ẹ̀sìn títí mi ṣùgbọ́n káwọ́ pókè ẹ̀ ìnífẹ́ ara wa òní ká da gbogbo ẹ̀ papọ̀ kí mi bẹ́ẹ̀ ṣe tiẹ̀ lónìí kú ọba mi ṣe tèmi lọ́la ìtọ́nà tó ń kìlọ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ipe kò gbọ́rọ̀ dánwò nìyẹn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wàláwọ́lá ń sàbàtnáka lakot kí tẹ́tẹ́rka ilé ṣe ń kọ́lílẹ̀ ìdánlá àbàtnáka dẹ́fẹ̀ hayati wo dẹ́fẹ̀ mamati ọlọ́n tí wọ́n ṣe bá fẹ́ sẹ́rí ilẹ̀ ní pẹ́ṣọ̀ tí wọ́n máùntì lórí ẹ̀ mọ́ṣẹ́ ń pè é nìwọ̀n náà fẹ́ fi sọ́dọ̀ wọn that is ó bá wọn ṣe nǹkan tán ṣe díẹ̀ káwọn náà lè bẹ̀rẹ̀ ṣe tí ọlọ́run ní àbá fi ìyáláyé àyà jẹ́ ìpakúpalà àbá pẹ́ ànímsọ ọlọ́sùn ọlọ́run bá sọ̀rọ̀ báyìí ló jẹ́ pé agbọ́rọ̀ fọ́rabalẹ̀ tó bá tún ló fẹ́ ṣe ẹ̀sìn islam kó sínú ẹ̀ pátápátá mọ́jẹ́ káwọn kan fi nǹkan tí ó tó nǹkan kan fi lọ́ọ̀ wa táàfù wa lọ jù wá sínú náà ni ọmọ bá kí ṣànú wa ọláwà alẹ́ òun náà ni ní mo sọ pé òun náà mo fi pé ẹni yẹn rí bí klọ́ọ̀bù kan sí klọ́ọ̀bù kejì nínú hmm ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń ṣe ìjọsìn tó ń ṣe mẹ́ yàtọ̀ sí ìjọsìn tí a ń ṣe so ẹ̀sìn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nísìn àwọn tán bọ ẹbọ àwọn tí wọ́n bọ bàtálà àwọn náà láwọn ṣe ìjọsìn so ẹni tó ṣe wípé ó ń pe èèyàn kan lọ́lọ́run àbọmọ ọlọ́run àtẹni tó sọ wípé kúlúwọ́ lọ́hùn ahad wọn ìjọsìn kankan náà ẹni tó lọ́wọ́ Allah ọ̀kan ní kò bímọ kò lórogún èyàn kan ló bímọ èyàn kan ló ṣe kí ni o tún lórogún olórogún àwọn mẹ́ta ni wọ́n ọlọ́ọ̀bá ní ẹ̀yọ̀ ṣoṣo ní ó bímọ ọlọ́run ò bímọ èwo méjèèjì ọ̀rọ̀ ní peaceful coexistence mọ́ wà láàrin wa ní àwùjọ tá a bá wà ṣùgbọ́n transgression ni pé kéèyàn kan fẹ́ impose ẹ̀sìn tí ẹ lórí ẹlòmíì èyí tó wá burú jù òun ni kó ṣe yí pé ẹni tó jẹ́ tó pé rẹ̀ ní mùsùlùmí kó náà máa gbákan jẹ nítorí olóyìnbí ayé kan tó fẹ́ rí níbi lọ́dún yẹn kan so childhood friend mi ni ebi tí ọ̀pọ̀lọpọ̀ mí ìtàn ti ṣìnà nìyẹn ọ̀rẹ́ mi ni tí ń bá rọtí fún abínú ìgbà tó bá rọtí fún tí ò bínú tọ́lọ́wọ́n bá tó dẹwà bínú kọ́ so in tó invite me sí tí n bá lọ ó lè dáárín wa rú ìgbà tó wá dáárín tí ó dáárín irú ńgbà tó lọ tó dáárín wa tọ́lọ́wọ́n rú kọ́ so ọlọ́run subhanahu wa ta'ala gbọ́rọ̀ ti síwájú gbogbo nǹkan tá a bá ń ṣe tí yẹn bá ti jòkó nú ọkàn wa à ní bẹ̀rù kankan mọ́ ṣùgbọ́n tí yẹn bá ti jòkó nú ọkàn wa àwọn ìpáyà yẹn á sì mọ wá ẹ tí ń bá ṣe léyìí ó máa dà báyìí tí ń bá ṣe léyìí ó máa dà báyìí tí ń bá ṣe léyìí á fìlì báyìí ọlọ́bọ̀ subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ọ̀sọ́lọ̀ náà mọ́ṣáájú tí wọ́n máa ń fún ìrìnlẹ́ àti ẹni tí ó dẹ̀mọ̀ ìpẹ̀lú ìwọ̀n láti dábí ara wọn

ìtẹ́lọ́rùn dáadáa tí kó kẹ́lú ní ṣe nǹkan tó wà máa rọ̀bá tó tó rẹ̀ ní tọ́bí lórí tí ó kì í ṣe kó tó ti rí suggest pé ìmọ́mù yìí ni ìpé kifiri ni so ìrún tó bá sì kí lẹ́yìn ẹ̀ ní ó gbá àbí tí ó ṣe bí á pé ó rí pé mọ́mù pé àwọn kan ni èrò tí ó kí lẹ́yìn ẹgbà ṣùgbọ́n subsequently ní tó wá fẹ́ kírun ó wá mọ́ṣáláṣí tó dáa ju mọ́ṣáláṣí yẹn lọ ṣùgbọ́n èrò tó kí lẹ́yìn ẹgbà ni Ìgbà títà problem tó wà problem tó wà ń bẹ̀ yẹn a máa sọ̀rọ̀ sí abẹ́ pé agbára ni ó máa ní sí bàbá ilé ẹ̀sìn lẹ́yìn àbí ayé ó bẹ̀rẹ̀ ọlọ́run àti iṣẹ́ nígbà nígbà ẹ̀sìn nígbà tí ìdíbà ń kéwì. ṣẹ́ni problem tó wà ń bẹ̀ yẹn ò ní pé nísìnyẹ lómi inú àwọn tí wọ́n jẹ́ bí abiyan bàbá ní mọ́ṣáláṣí tó jẹ́ bí kọ́mítì mọ́ṣáláṣí ni ẹlòmí rí àwọn àfáà tí wọ́n bá wọn sọ̀rọ̀ bí i mọ́mú àskíní tí ò lè ṣe mistake so bákan náà nǹkan tẹ́lòmí bá ń lẹ̀ onígbà bàbá wa ṣe máa ń ṣe ni so bó lè kó ṣe wá dé lónìí tí a sọ fún wa pé nǹkan tán bàbá wa ń ṣe rán ṣùgbọ́n ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala ó ti yẹnjú àwọn ọ̀rọ̀ yẹn ni èyí tó jẹ wá lógún jù lọ òun ni kí lọ́wọ́ ọba sọ kí lánàá bí sọ gbogbo tó bá pèrè mùsùlùmí ní tó gbọ́rọ̀ múmú lẹ́mìíwájú ní àgbọ́rọ̀ gbé ẹ̀mí àfá kan ipé àfá mi a ìmọ́mù mi a ọmọ mọ́ kí ó gẹ ohun ohun a sì ń kí lọ lọ́wọ́ bá sọ kí lánàbí sọ ìmọ́mù lè ṣe mistéèkì àfá wa lè ṣe mistéèkì so nǹkan inú ti múmú lẹ́mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní tẹ́yẹ̀ bá ń sọ fún wọn wọ́n á wò pé àtàníwọ́ tí wàá sọ pé táwọn bàbá wa ń ṣe rọ́ǹgì nìyí so the same argument tí àwọn kèfèrí mọ́ka fún anábi sallallahu alaihi wasallam nìyẹn so ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní tí wọ́n bá ṣe ìwà àbàjẹ́ kan wọ́n ní adrakna alẹ́ àbà àná àbàbá wa ìta àbá tán ṣe evidence nìyẹn náà tó tọ́ ìtàn bàbá wọn tí wọ́n ṣe nìyẹn ṣùgbọ́n wọ́n tí wọ́n fi kún wàláhù àmàrà nàbí ha ọlọ́wọ́ bá ló pa wá láṣẹ because àwọn bàbá wo ni máa ṣe nǹkan tán ṣe tí ò bá kí ń ṣe pé nǹkan tọ́lọ́wọ́ bá fẹ́ ni ibẹ̀ ni ọlọ́wọ́ bá gbọ́rọ̀ wọn dànù nígbé ìsọkúsọ lẹ́ sọ mẹ́ ọlọ́run kọ́ ló pa bàbá yín láṣẹ ṣètọ́ ló pa bàbá yín láṣẹ tán fi ń ṣe tán ṣe ṣùgbọ́n pé ni ìpè bá wọn bàbá yín lórí ẹ̀yẹn ṣùgbọ́n pé ọlọ́run bá yọnú ni ó ti ń sìn ìyẹn oṣù evidence ọlọ́run ọba so eléyìí ni argument gbogbo èèyàn ni oṣù olùfẹ́ sọ pé ń tán bàbá wa ń ṣe wọn mọ̀ ṣe náà tó ẹgbẹ́ nǹkan náà bàbá ń ṣe tó tọ́ wọn àmọ́ ṣe ní tó takòtọ́ lọ wọn àmọ́ ṣe náà ní ẹni tó rẹ̀ pẹ̀rẹ̀ mùsùlùmí gbọ́rọ̀ ju ọlẹ̀ fún nǹkan bá sọ kò ń surprise ká mọ́ wà surprise tá a bá ń ríru àwọn zuri sí àpò méjì kò sí nǹkan tí ó sọ pásíkò yóò wọlé ní 12:30 ìgbà mí 12:30 kìíní kan 12:40 12:50 one o'clock past one, díẹ̀ àmọ̀ wọlé bẹ́ẹ̀ ni kò sábà ń kọjá bí past one, láwùjọ wà yìí ni bọ́táwọn ẹ̀wá okókè àwọn fẹ́ fix ẹ̀ságo méjì ní eléyà lè lè mọ́ wọn lé lórí torí pé àsìkò tí kọjá tí zú ìgbàmà kọjá lásìkò táwà nísìnyí àbí kí n sọ pé generally ìgbà mí ó lè jẹ́ by 3:30 three thirty kìíní kan zuri àti kọjá ń gbà yẹn àsìkò aṣù ti wọlé àsìkò táwa yẹn sì anything less than bẹ́ẹ̀ nǹkan bí i four twenty ni àsìn ó wrong ni so torí pé kìíní weather and change kò ń ṣe nǹkan tá a sọ yìí pé kí a kàn fẹ́ a fẹ́ sori kunkun lé lórí bí bá a ṣe máa ṣe ni aago mẹ́rin làwọn ọmọ kì í ti wá tí o bá ti wọlé láago mẹ́rin náà a sori kunkun pò náà ni kí ló mú wa sori kunkun a ṣùgbọ́n sọ pé táwọn bàbá wa ń ṣe láti jọ ìwọ̀n ọmọ ṣe in tí ó mú wa lẹ́bídẹ́sì ni ó kè tó wá pé yẹn ni wọ́n àmọ́ ṣe ó dá ẹgbẹ́ bí ọmọ kan tí wọ́n ní bàbá kan sọ fún ni wípé ọmọ ẹ̀ kọ̀rẹ́ ti bàbá pé á ah, bàbá bẹ́ẹ̀ ṣe ṣe àlọ́ aláìkọ́ ni ó ṣe yẹ kẹ́ ṣe à ah, ẹni bàbá sọ pé kán tó bí ìyá rẹ̀ wò làwọn ti ń ṣàlùwà lábẹ́ ọmọ náà ni a ah, kán tó bí ìyá mi lẹ́ẹ̀tì ní wò tó wáyé pípẹ́ sí ṣàlùwà láyé nì kán tó bí ìyá mi wò lẹ́ẹ̀tì ní wò torí pé kí ni Eh, ká pàtàn pípa bàbá wa ṣe ń ṣe nǹkan ní kò ń ṣe evidence inú islam ní tó lè jẹ́ evidence ní ká ní pé bá mẹ́bí ṣe ṣe àwọn sàábé mọ́ ṣe ṣe eh, evidence ní yóò ṣùgbọ́n òkè àwọn bàbá wa tẹ́kọ́kọ́ tán gbé islam wọ bíbà yìí tẹ́kọ́kọ́ ṣe islam yóò ṣe evidence ní torí pé ó lè mọ́ ṣe àwọn nǹkan ẹ̀yẹn ní níbi tí mọ̀ wọ́n mọ́ so ṣùgbọ́n ṣòro láti convince àwọn èèyàn mo ti gbé ẹ̀kẹ́ sọ̀rọ̀ rí ní tó ṣe pé mo ṣe alkùránì fún pé nǹkan báyìí báyìí bó ṣe rí ní ìgbà tó wò ó ah wọ́n bẹ́ẹ̀ pé àwọn àfáà mi ó wọ̀ná pẹ̀lú nǹkan tán ṣe ìṣéwù mi ó tàbí papọ̀ ibi tí àfáà rẹ̀ tó mú ó rí mo si fún ó bó tó ẹpá wọn àfáà mi tó ẹgbọ́n àfáà mi ó wọ náà ní mo kì fẹ́ ká yọ ọ̀nà papọ̀ irú yẹn báyìí ń sìn kí agbẹ́jọ lè fẹ́ máa bá ṣe ó ti sọ fún yín pé kò sí tẹ́ lè sọ òun ní gbọ́ ọ̀rọ̀ yìí torí pé àwọn bàbá yẹn tóbi lẹ́mí rẹ̀ ju èrè lọ ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kí èrè tóbi lẹ́mí wa ju anybody lọ ju ẹni àfáà lọ ẹ̀yìn èèyàn kan sọ pé ìmọ̀mù wa ló sọ bẹ́ẹ̀ àfáà mi ló sọ bẹ́ẹ̀ kílẹ̀ rí àfáà rẹ̀ làá kò ṣe pé àáfà rẹ̀ mọ̀ ní ẹni tó tóbi jù lẹ́kọ̀ọ́ òmọ̀ ló lórí àwọn àáfà ikú òmọ̀ ní kíní kan súnà kí ni ẹ̀rí àáfà rẹ̀ lórí ọ̀rọ̀ yìí ní mùsùlùmí tó ní nǹkan ṣe ṣe máa ṣe ìjọsìn nìyẹn kò ń ṣe orúkọ àáfà personality àáfà òun la máa ṣe ẹ̀sìn ọláwà àlà. tí a bá tó bilal ce ta tana da wasu masalaci da suke yadda ba sara ìsẹ́lá àpàdé láti ó ní pẹ́ lórí bóò ló ṣe kéwú àmọ́ kéwú kà jọra wa lọ ohun wá dùn jọra wa lọ náà kí a pé ká pé dọ́ọ̀ dọ́ọ̀ ká pé ní lá ká pé ńlá àwọn kan mọ́ ń pè bẹ́ bí àwọn kan ṣe àwọn kan ṣe rí ni èyí kọ́mọ̀ lọ́dọ̀ àwọn somalis tí gbọ́n wá fẹ́ pé bọ́ wọ́n pè lọ so ipasẹ̀ wọn ni ẹ̀sìn ló fi wọ̀dọ̀ wa náà ni ṣán bàbá wa tí wọ́n kéwú ń gbà ẹ so dọ́ láàlà wọn máa ń pè torí pé àwọn tọkọ wọn ní kéwú ni bí haúsá ń gbà míì ni tó ṣe pé ó láwọn letters kan tí wọ́n lè pè àfẹni tó bá tírénì ara ẹ̀ lórí that particular letter ó rẹ̀ láwọn letters kan tí yóò bá náà mọ̀ pé ní kéwú àfi kí ó tírénì ara láti pè letter ẹ̀ so irun ní sọmọ haúsá kan sọ ó ní àwọn yorùbá tá fẹ́ pé ma a ní ná ná dàtí sáfẹ́ pé ma ní èdè lárúbáwá ipe mọ́ la máa ń pè so ipe àsìkò pípé rẹ̀ ní ó rọ́ǹkì ṣùgbọ́n kẹtorí yorùbá tí ó pé bó ṣe ráìtì ní so irú yẹn nísìn ààlè lè mọ́yàn lórí ẹ̀ torí pé bó ṣe mọ́ pé mọ́ nìyẹn bí ara wọn ṣe rí nìyẹn àwọn egyptians nísìn gbà táwọn kọ lárúbáwá kan á fẹ́ pé jim gim náà mọ́ sọ gim nísìn pé kékeré rí i jalasa yóò ní galasa so àwọn tó mọ kùránì ká lára wọn ni wọ́n tírẹ̀nì ara wọn láti change lẹ́tà ẹ̀ bẹ́ẹ̀ lómi kò rí change ṣùgbọ́n àwọn bàbá wa míì náà ni tó ṣe wípé wọ́n máa ń pè nìyẹn tá a bá rí kó fi ń ṣọlá a sì lè kírun lẹ́yìn rẹ̀ tá a bá rí kó fi ń ṣọlá bọ̀tẹ́ kó fi ń ṣọlá ni ìwé yẹn bẹ́ẹ̀ ká má kírun lẹ́yìn rẹ̀. ẹ bá kírun pé pé orí ìlú tó bá tó kírun wọ́n gbé sókè ó máa máa ka kéwù yẹn bẹ́ẹ̀ tó muhammad sallallahu alaihi wa sallam ó ní laysa minna man lam yataghanna bil qur'an kò ń ṣara qur'an tó bá so káka alkur'an ni pẹ̀lú nǹkan tó dáa ni ṣùgbọ́n ohun tẹ́ ohun àwọn olórin nàìjíríà ká máa ka quran nígbà tí barista abikọlin ti ń ka alukur'an ẹgbẹ́gbà mi àwọn yìí sì wọ́n lè mú àwọn àyà kan nínú alukur'an tí ó ju tí ó kọ bí orin tí ó lòlù sí tó bá ṣe pé òun yẹn lè ń sọ èrò yẹn bẹ́ẹ̀ kò dákẹ́yàn kírun lẹ́yìn ẹ̀ kò dákẹ́yàn kírun ṣùgbọ́n kó ń dùn sí alukur'an ó ń ṣe the right thing ni anamsọ́lá asamizayi ni alukur'an bí aṣọ àti kùn ẹ̀ decorate alukur'an ẹ̀ embellish yẹ pẹ̀lú ohun yìí torí pé fa ìnà sọ́tọ̀ hasan yẹtí kúránì husna ohun tó dùn ó túnmọ̀ jẹ́ kí kúránì dùn gbọ́ ni ó túnmọ̀ jẹ́ kó dùn gbọ́ tó ló ń jẹ́ pé gbà mí tẹ bá gbọ́ ẹ̀wọ̀n ẹlòmíì tó ń ka alukur'an ọkàn titi náà ìpayọ̀ náà ọba yóò ṣe kí ni yóò wọ̀ ọkàn yìí ẹlòmíì sì kò mọ̀ túnmọ̀ kúránì ṣùgbọ́n bí ó kírù lẹ́yìn ìsùdésì yìí tó ń ka alkùnrán lọ ẹkàn yóò kàn bú ẹkùn ní kí ló pẹ́ lẹ́kùn ó gbọ́tùmọ̀ tẹ́ni ń ka <laughs> ṣùgbọ́n kí ni ohun tó dùn yẹn òun ni nǹkan tí ó fa ìbẹ̀rù ọkàn fún sọ ilé nǹkan tó dáa ni ṣùgbọ́n àṣejù kò gbọ́rọ̀ wà ń bẹ́ níbi dúdùn yẹn náà tó ṣe pé àwọn nǹkan tí ó yẹ kó fa yóò máa fa àwọn nǹkan tí ó yẹ kó jágbe mọ́ yóò jágbe mọ́ sọ ilé ẹ̀sìn pàkórú nǹkan rẹ̀ ni سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب